night anyị capture so i lụọ night ka jebe Owerri ịma militarily onwere onye ma na fuel i na Biafra anyị onwe ya amarakwu so dị ka anyị dị ka gbanye fuel fuel fuel agwara so ebulu anyị Leyland or oh, Mark trailer na-ebu anyị Shell BP na Mark na-ebu anyị na-adịka onwe onwe fọl so ebutela anyị dis Leyland ministry of The man Bulai, and I was an operation. I was eight, seven or eight. Now the man nine-year nanya mota, ima an elderly man. I said, what now, I'm move mota." I said, "My son, it's always better to be late than delayed." Iwa de de na miliki ni loga. I'm muna pampa da no. So my man. So he took his time by the time anyị lụrụ Ebọcha it was already nine o'clock I anyị aka the war front Colonel Asọya was the man in charge Colonel Asọya and onye wash. so um, as far as asị ka anyị lie by. ma mba arabụ anyị abịago late already anyị ga-eli nni nni uh, Brigadier Adekunle afọ onye nye anyị this morning so anyị gbalụ we got there Then we go the first operation unsuccessfully made the second one. That one didn't work too. So guy but on oh, bam ogini mesia kona biko when I. This is the earliest we could have come. Kedibe melosina but ah, but amuchana and but and just go one stop. Yeah. Um madonef so failure was a five. Yeah. Just go fire open or fire. Rapozier. Rapozier. Rapo. You see that's what I'm saying. Just eh, so I'm putting that so five minutes open fire so m gbapa mpa di mebi ụmụ nwanne tv man afa gwara anyị na-adị agba ọsọ ndị ọzọ gbasịa ọsọ one tree iruko tree machine gun on the right side machine gun on the left hand side so ndị be anyị bịa from the right flank o ship ruo babababa e try out from the left flank mu ship so papa papa di mebi ka m kwụsị moto n'iru that tree datri so owu dati osisi a ɔyɛ ne nri ɛkɛ apotomo da ɔsi mu tsobo adoro so asi na amen so hey that is straight na onya na na na onya he was the first person to run also and he was the first person to die too it's a long story now so I solo in, in ten minutes I'm on a, an oil field a woman. were capture ndị Igbo anyị ka nọ na the oil field amara iwelu one engineer start ndị Igbo anyị aka finish rana anyị ka nọ na oil field ka anyị recover the place ebidogo the thing with pump ba ndị Igbo dị egwu ọ bụrụ na ịgwakwu anyị ofu ọzọ n'ihe gbasara ịkpa ike ọnụ jikọpụrụ nwafọ kpara The couple of battles, but I, I remember Uzu Akale. Uzu Akale. I keep saying only three men defend the Dusomoya. Only three men defend the Lomoya. Three men. Kebe Melundoza. Other men, Basila Joshua. Three men. The last deputy governor. You can, the, the, depuis ADS fait depuis comme qui qui peut manger quand les mecs en arabe mo ni anọ ọgụ no first na um, ogidi o mitila no so akọrọ ya he was one of the people defend Lumuaya twenty percent kọlọlachi ṣe air raid defend Lumuaya twenty percent kọpọ for defend Lumuaya sixty percent and. na-agbara aja egbe n'ụzọ ọkụla gbara aja egbe that longest day agbagidela egbe from 6:30 n'ụtụtụ ruo 7 n'abalị agbagidela egbe we recaptured Uzuakule 3-4 days later that was the day emele promote to kona Memeka Nadaba you know and uh, he was a good soldier ọ ndị ndọrọgwụ ya nzuakụlị nwa na agbara aja egbe na nzuakụlị ndị mmadụ na-anyụ si na pant you know but we lost um, uh, we lost nzuakụlị lost nwa because of nwere ife mmadụ it's a long story you have let me tell you a little story ịma ị na a na-agba egbe akọpụ nwa afọ na nne m ya o nwere machine gun hmm? nwee ibe a na-abọ ebe a na flat trajectory gun bomb On a, on a, on a bomb On a fire bomb so what I'm saying ebe anyị nọ n'ụzọ akọrọ akụsi ama ama all the uh, all the bunkers ndị Nigeria see all all of them so all I needed to drop nine bụ bombs the first I went uh, and drop one bomb inside, boom. Rapid the second one he tear the third one he tear the seventh one everybody na ọsọ Babaji also a chief trainer to machine gun you know but no no pan on there inside there say emergency emergency ever and ever okay you want a bomb so we didn't really have much to do but we recaptured Uzuakole it was a feat you know and I'm were there almost seven weeks 24 hours shooting gbagidere egbede onye i ibe ọzọ tupu ya hapụ n'aka ịma na enwere ihe anyị jụrụ gbasara abagana abagana ebe anya ndị na-enweta infọmeshọn akebe na-akpọ We have. mel intercept redio meseji na-egosi that uh, uh, na the nigerian army under Moritala, was a colonel then was moving from Enugu Tomisha hurriedly away organize the ambush. Ndị Ogbunigwe said to see little things I I will hear. So what really happened I heard was that um, a mount one eighty-two mm mortar. One bad boy. Biafran soldier, Oma Kesi Apiaiva. So, you know, three mile long convoy. trailers, uh, even the petrol tankers. You know, even even a whole division they use, they're moving to, to And so this guy will drop drop or one lob or one one bomb. Or fellow north you land there on top of um, tanker. tankawe may explode. As it was exploding, Ogbunigwe now, our boys, Ndo Ogbunigwe, you know, our boys had to, to remain there because there were explosion eh, everywhere.